الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا وصفهم ولهم وبعد àtọ̀rọ̀ ìṣẹ́ìṣẹ́ fún aṣáájú wa ọ̀gá wa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ìṣẹ́ náà kọ́ máa bá àwọn sọ̀hádà rẹ̀ àti gbogbo àwọn tẹ́bí dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́rẹ́ wọn bá lè fi àwọn òbí tó bí wa ọlọ́run bá wa jọ ọ́ jàre bá wa san wọ́n lẹ́sàn-án lórí o àwọn olùkọ́ wa dákòjọ́ ọlọ́run mọ́dàmú wọn o àwọn tí ń bẹ láyé ọlọ́ńdọ́kùnjọ́ jàre má fi ayé ni wọ́n lára àwọn tó ti lọ ní mùsùlùmí mùsùlùmí àwọn ọlọ́ba wa kò rí wọn bá wa yá sí ti yìí. ọlọ́run a bẹ̀ ọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa kàwá sínú ẹrú tí yóò pa rọmọdọ́ọ̀nù náà parí ó sì gbà nígbà tó fún o ìràmẹ́tì yìí jẹ́ àràhámọ́rọ̀ ní. pẹ̀lú òkúta ọlọ́run ọba a ó tún máa tẹ̀síwájú lénìí nípa tẹ̀síwù súrátù nìsá eléyìí tó máa ń wáyé láyé yìí àbí tẹ̀síìrì tó máa ń wáyé láyé yìí táwọn máa wá tẹ̀síwájú láti ibi tẹ̀síìrì sóràtò nìta ilé ìkàǹbá bọ̀ wá. àdúpọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tẹ̀síìrì tó ń wáyé ní kìí ṣe ìgbà rọ̀mọ̀dọ́ọ̀nù nìkan tí rọ̀mọ̀dọ́ọ̀nù bá tán náà tẹ̀síìrì máa ń wáyé níbí ní gbogbo bá a bá ti kírun àtùbá àtàn lọ́jọ́ júmọ́à àti ọjọ́ yawmul sabt láti gbàtà tí wá bẹ̀rẹ̀ Ramadan náà lélẹ́ iná ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Suratu Nisa àti bẹ̀rẹ̀ náà ni lẹ́ni ọlọ́run tún máa kọ́ wa lẹ́kọ̀ọ́ bó ṣe máa ń kọ́ wa ń gbogbo gbà àwọn àfà onímọ̀ tafsir wọ́n ní áyà tá a fẹ́ kà lẹ́ni bíi áyà ẹ lákọ̀ọ́kọ́ ń bẹ̀ àti káyì sọ wípé bóyá tó bá yẹ pé ọ̀kan náà ni gbàláyè bá wà torí pé àyà tó ra àkáàmì ni ó sì kó àwọn ìdájọ́ tó pọ̀ sínú. àwáyà tó fẹ́ sọ fún wa nípa ọ̀rọ̀ ìrun àti àwọn ìpárà ìpalẹ̀mọ́ fún ìrun òun náà ni àyà tá a fẹ́ kà àyà yẹn ń sọ fún wa nípa bó ṣe yẹ kéèyàn orí tàbábẹ́ lọ kírun ó fi hàn yí pé iṣẹ́ ìrun ìkẹta tó pàtàkì ni tó yẹ káwà gọ́mọ̀ kó pàtàkì lọ́wọ́ ọba àlejò láti kọ àwọn nǹkan kan nígbà nínú ayé àyà àmọ̀gbà àwọn kẹtọ́ náà kọ̀. ẹlẹ́ẹ̀kejì ó fi hàn yí pé àwọn situation kan bẹ́ẹ̀ tí ó yẹ kéèyàn wà nígbà tí wọ́n bá fẹ́ lọ fi hàn a gbọ́dọ̀ wà ní mímá ní tónítóní. bákan náà ju gbogbo ẹ̀ lọ ayà yìí fẹ́ sọ fún wa nípa ìdẹ̀kùn ọlọ́wọ́n ọba ọba tó dá wa tó ṣe lórí wa ọlọ́wọ́n ọba yìí ṣe ìdẹ̀kùn lórí wa dépò pé tá a bá fẹ́ sàlùwàlá láàárọ̀ ni a sì táyà mọ́mù nínú àyà yìí ìdájọ́ táyà mọ́mù ọmọ jáde nínú àyà yìí ọ̀rọ̀ nípa ìwẹ̀ jẹ́nẹ́bà yóò máa jáde nínú àyà yìí àwọn àbáàdì ní ààyà yìí lákọ̀ọ́kọ́ nínú ìfìdímúlẹ̀ ń tá ń pè ní anásìkò anásì wàlìmọ̀sù ìpàkánrẹ́ ìbìmí ìrọ́pò ọ̀gọ̀rọ̀ nù àwọn ẹlòmíì táwọn ẹlòmíì mọ̀ láàbá lẹ́nìí náà tá a sọ yìí wọ́n wà ti gbọ́ kéwú kọ́lọ̀ ní káwọ́ ó lè máa mẹ́nu báyìí àwọn ẹlòmíì táwọn èèyàn mọ̀ láàfáà a sọ yẹn wọn àtúnyèsí inú àlùkùránì káwọn dàbí pàtàkì gbogbo ẹnu sọ ni ẹlòmíì ò mọ̀ á lámọ́tara wa olùkún pàtẹ́lì kan bá jáde wọ́n bá ń sọ fún wa pé sọ fún wa pé صلى الله عليه وسلم أعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما má lọ bẹ̀ yẹn kò ní kà yẹn kò ní kà yìí gba ọyẹ kà kò ní lọ kò ní débẹ̀ rọ̀kù torí nǹkan fẹ́ mú sẹ́wọ̀n yìí pé àwọn bàbá ilẹ̀ Yorùbá náà wọ́n lẹ́ni tó bá ti fẹ́ jogún kógún kí ni ó ṣe ìtàkìtà ní ọ̀pọ̀ ẹni bá ti fẹ́ jogún gógún ìta kíkà ní ọ̀pá báwọn èèyàn bẹ́ẹ̀ ni ó gbé wá ẹni pé àbáǹkà àwọn lọ̀kàlẹ̀ abẹ́ẹ̀kọ́ òun ò ní ká lọ̀kàlẹ̀ ṣe bí inú kùránì náà lọ́wọ́ àyè pé lúnúkà. ìrà nẹ́bì wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ nípa ìdájọ́ àti tẹ́tẹ́ كبير ومتاع للناس وني Ọlọ́run bá lè tí ọlá fún ọ lóòótọ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi wà ń tẹ̀ lóòótọ́ ó lè fa ẹ̀ṣẹ̀. Mhm. Ṣùgbọ́n àǹfààní bẹ́ẹ̀ fún yẹn náà, tí wọ́n wà mú yẹn yóò wá fi sí ìdákẹ̀. Kò sí bọ́lọ̀ ń sọ yìí pé wà mọ̀ náà sí ù lè nà. Àǹfààní wà ń tàbí, lórí ìdí eléyìí, ibi ọtí àwọn tí ń pàdé àwọn big big man àwọn tí ń pàdé àwọn tí ń fọ́ wọn ní contract àbí club làwọn tí ń pàdé bákan náà tẹ́tẹ́tẹ́ yìí sọ pé kò ṣe yẹn à ẹ̀yẹ bá mú kíríkà rẹ̀ ìdáàbò wọn tó máa ń wí ó mú kíníkà tààrẹ̀ kíníkà ọba náà lè wo nọ́mbà wọn ó lè mówó ńláńlá jáde àti kíkan wá ní. ẹ má mùsùlùmí ààyè yẹn lóòótọ́ nígbà tí wọ́n wá béèrè nípa ìdájọ́ ọtí àti tẹ́tẹ́ lọ́wọ́ ànábì sọ́mọ wá wà lè wọ̀ wá nìyẹn. ṣùgbọ́n àyàtọ̀ afẹ́kà lénìí yẹn wá ṣe fún alákọ̀ọ́kọ́ a kàtán nìhun nípa ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀kọ́ sì leléyìí fún gbogbo àwọn tá a bá jẹ́ duat olùpèpè sójú ọ̀nà tọ́lọ́run gbogbo àwọn olóbi jẹ́ sí wípé àwọn àfà nílé ẹ̀kọ́ àwọn kẹta ní sẹ́ẹ̀kù fọ́ lọ́pọ̀ kúrúkù dáwà dáwà methodology dáwà methodology. kíláàsì kẹ́ni mẹ́te nílé ẹ̀kọ́ ní dìgírì láti làdí kórí àwa náà ṣe inú ọ̀rá lọ́dún kan láti ṣe kọ́ọ̀sì kẹ́ni lọ́tọ̀ àwa methodology là ń pè lábalábẹ ara ọ̀nà rẹ̀ òun náà bá lápọ̀ rẹ̀ lélẹ̀ tó bá wà mo ti fẹ́ wá àti fáwọn èèyàn ó ń kọ́ sí environment yẹn ó pé ti gbé ibi ti yẹn olóòmà àkọ́kọ́ kí ni wọ́n bùkátà sí ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ bá kọ́kọ́ láàrin pọ̀ gbogbo wọn ní fọ́nká mọ́ lọ́wọ́ àwọn tẹ́tí nǹkan yẹn náà tún wá wà àplíkébù bẹ́ẹ̀ ká lè lò ó ká máa apply nínú ìgbésí ayé wa náà gbogbo tá a bá fẹ́ ṣe ìyẹ́pọ̀ lẹ́ẹ̀kan náà bì í ọlọ́run bá àlejò lápọ̀ alẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú àwọn gàtà abẹ́kọ́ nínú ayé abẹ́kàlẹ́ nínú ló fà á ló jẹ́ sí wípé wò ó ọ̀nà gbà kẹ́kọ̀ọ́ láyé nítumà ìlú tu ni. gradually gradually díẹ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ náà náà wà nípa láti gbàgbé kalẹ̀ ọ̀rọ̀ nípa ọtí ọlọ́wọ́ bá tó mọ̀ yìí pé àárín tó ti kí àwọn ànẹ́bí tó ti kí ànẹ́bí sọ́lọ́ lọ́wọ́ wọ́n sẹ́là ń dìde àwọn èèyàn bẹ́ẹ̀ àárọ̀ ni wọ́n lápẹ̀ ní àárọ̀ tí máa da ọtí Èéṣe ní àkọ́kọ́ ayé àtọ́kọ́kọ́ sọ kan ẹni pé ṣé ẹ gbọ́dọ̀ mú tímọ́ láéláé tó bá pé òun lọ́kọ́kọ́ sọ ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀mí oníṣẹ́ Islam. Ní tìtorí pé kẹ́nẹ́ ní tìtorí pé wọn àfẹ́ fi ọtí wọn àfẹ́ fi ọtí lẹ̀. Kódà ọ̀kan fẹ́ náà àwọn ní Adab báyìí. Ṣé á ṣàkọ́ni? Ọlọ́run ní kó ní ẹnu púpọ̀. nínú àwọn ṣọ̀rá wa tún jà yìí nígbà ala náà àṣàbùrù màlà kọ́ọ̀tù ló wà. ó ní ẹnu púpọ̀ ó sì pàtàkì láwùjọ tó wà ìwọ ànẹ́bí wa dé tìjọ ẹ̀ dáwà ànẹ́bí sallallahu alaihi wasallam dáwà ànẹ́bí dé tìjọ ẹ̀ ah, ẹnìkan ò sì ní gọ́dáwà ànẹ́bí kí ìmọ̀ gidi ó wà lára rẹ̀ yóò wà kọ̀ǹfíì. torí pé iṣẹ́ àlùkùránì inú mùjíkà àlùkùránì nìyẹn ìyẹn ló bá ló fi jẹ́ sí wípé àwọn bèbè rí nínú nǹkan tí wọ́n kìlọ̀ fáwọn èèyàn wọn ni wípé ẹ má tẹ̀sí gbọ́ kùránì o ẹ má lọ gbọ́rọ̀ rẹ̀ rárá torí pé kíni wọ́n rí gẹ́gẹ́ nínú ẹgbẹ́ àlùkùránì wọn ní síhìrù ni àrí nǹkan ni tó bá ti gbọ́ àdókò bàbú wọ́n wá pọ̀ láti má jẹ́ kíni o láti má jẹ́ káwọn èèyàn gbọ́. Bàbá wa ní àwọn sọ́ọ́bà nẹ́bí sọ́mọ́ bá wà rí wọ́n sẹ́lá ní ìgbà tó náà ń sọ ìta òun ti gbà islam ó ní wọ́n kìlọ̀ bá àyè pé káwọn mẹ́tẹ̀ẹ́ tó kọ̀ọ̀rọ̀ ní láàrin bá ti sọ̀rọ̀ ẹgbẹ́ ti sọ ó kà máa ń mà ẹ̀rọ àti wá ti rí pé wọ́n ti yọ ọlọ́pọlọ tó tẹ̀ wọ́n máa máa kó nǹkan ẹ̀ sí wọn lọ́pọlọ tààrà ẹgbẹ́ mi lè débẹ̀. àbá àtúfẹ́ ìrìnà sọ bẹ́ẹ̀ fún náà wọ́n bá ti dá ẹgbẹ́ wa wà ní ọ̀nà ẹgbẹ́ ọ̀tún wọ́n bẹ̀ já làbíà. ìdáná bá ti ń ṣe ní ọ̀rọ̀ wá àti rẹ̀ nìkan òun ò ní débẹ̀. àbí tó wọ́n bá ti kọjá ń bẹ̀ kó fi ọwọ́ bọ̀tí. wọ́n á kọjá ń jọ kan wọ́n á ra ọwọ́ bọ̀tí atẹ́gùn ẹ̀rọ ara ń tẹ́sùn lé sí ẹ̀jẹ̀ wọ́n á ra ń gbọ́ díẹ̀díẹ̀ wọ́n á rí pé á ah! ẹ̀dùn owó ọgbọ́n kẹta tó dùn tó bá yìí láyé gbogbo tóun ti gbọ́ yìí láyé owó ọgbọ́n kan tó dùn tó bá yìí owó ẹ̀ka ti sílẹ̀ fẹ́ ṣé ń gbọ́ ṣé dandan ni kí n gbani àníyàn tiẹ̀ náà nù ẹgbẹ́ bó ti jẹ́ sí pé ọ̀rọ̀ àwọn àbá tí wọ́n ní àlámtòlẹ̀ ẹ̀lmà áàlìlá fàábàrẹ̀ ẹ̀lmù ẹ̀là àyàkóònà lìlá. àkànnà àwọn àbá àwọn òkan torí ọlọ́run àwọn ń torí wípé àwọn òbí ṣẹkẹrẹ àwọn òbí ṣayé ṣùgbọ́n gbà tí ìmọ̀ yẹn dójú kan láti sọ bá ọmọ akẹ́kọ̀ọ́ náà wípé ààbọ̀ ọmọ òun náà àwọn tí ń ìlú náà jìjà nígbà táwọn àti àwọn àbá kọ́lẹ̀ fún wọn. títí ń bẹ lára rẹ̀ yóò tí ì tó ẹ̀sìn òun náà tí wọ́n ń ẹ̀sìn títí fáwọn èèyàn títí ìgbà táwọn bá yìí táwọn ò dúró tí wọ́n kọ́ dójú ẹ̀ wọ́n ṣe kéde wọ́n kọ́ dójú ẹ̀ ìmọ̀ bá kọ̀ tó ní àtúntẹ̀ ti ti tọ́lọ́m kọ́rọ̀ mọ́ ṣe nínú tó bá kọ́ dójú ẹ̀ dáadáa kì í oníṣẹ́ kájíkájí. wọ́n lè láwọn tó kù sí díẹ̀ díẹ̀ náà o àmọ́ ẹ̀ sì máa rí pé hàn ìmọ̀ ń kọ̀ tó ẹ̀ nìyí tó àbá ṣe nínú yẹn. ìyẹn náà ló ṣe dédé pẹ̀lú àbá wa tòkẹ́yì àbá wa tòkẹ́yì ní irọ́ pàtàwọn gbọ́ àlùkùránì àwọn rí pé wọn eléyìí kọjá nǹkan ní kó wọn mọ gbọjá rẹ kí wọn bára balẹ̀ kó kó wọn bọ rárá wà tó wọn gbọ́ àlùkùránì òun rí pé tí ọ̀rọ̀ kan tó dùn tó kùránì jàre ní hmm? ìlàbá kan tó gbé kẹ́ni sàlámù nkọ́dí mọ́ láyà máa ń lù sí má òhu wọ́n ti rọ́ọ̀rù yẹ̀zìdàdù ọ̀sùn àjà múla. كلام قديم لا يمل سماؤه إليه كلام قديم لا يمل سماؤه وتكراره يزداد حسن تجملا وتكراره يزداد حسنا تجملا يزداد حسنا تجملا فان كلام قديم أرى القرآن أرى ليلين Etí tí bá ń gbọ́ kò ní sú etí òun láti má fẹ́ gbọ́. Pàtẹ́kẹ́rọ́ rèé yẹ̀zìdá tó náà tàjà múla. Ṣé ọmọ wa pààrà rẹ̀ ní pààrà?

báwọn èèyàn rẹ̀ bá sọ fún rárá wọ́n tẹ̀sí bá lùkùrá ni o ó ní kíni rẹ̀ ń bẹ̀ kò sí ìgbàgbà tó bí wọ́n ya bóun náà gbọ́ ọ̀nà á ah, ẹ̀gbọ́ òun bá wọ́n júwe fún ebi ti fẹ́ wá ọ̀nà rẹ̀ sáà lọ́wọ́ àwọn tí wọ́n wá jẹ́ ìjọ rẹ̀ tó ní wọ́n ní wà omi fẹ́ tán lẹ́yìn ẹja wọn. ẹ̀rọ ẹgbẹ́ lásìkò àwáyé nìkan kí wọ́n sọ wípé olórí ẹlẹ́sìn ńlá kan tó níjọ tó pọ̀ kan tó wá gbà Islam ẹ̀rí bí ó ṣe ní ara wọn tí lára àwọn tí wọ́n tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ásà àti ẹ̀mí ṣèkì bẹ́ẹ̀ ló ṣe ní jọ́nà lọ́wọ́. ó wá sọ fún wípé à nígbà ìsìláàmù ọ̀nà ẹ̀gbọ́ ọ̀rọ̀ tó ti yìí <laughs> ẹ̀gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti wà láíláí ti gbọ́ ń yẹ jáde tajàmúlà bá ń gbọ́ tó gbọ́ létí <laughs> wá ẹ̀mí rẹ̀ fi aláwọ̀ fún ní ọgọ́rùn-ún ràǹkúnní oníwọ̀n ọ̀fẹ́ káwo pálù ọgọ́rùn-ún ràǹkúnní láàárín òwe tó pálù báyìí màálù kọ́ mílíọ̀n ti wà abẹ́ẹ̀kọ́ ni màálù kọ́ mílíọ̀n bá wà kẹ̀mẹ́ pé ràǹkúnní eight million ti wà ẹ̀yọ̀kan kan eight million times hundred ẹ wo iye pálù owó tí wọ́n láwọn fẹ́ fún oníjọ́ náà lọ́wọ́ lẹ́nu ọlọ́wọ̀n ọ̀fẹ́ ẹ lọ́mà wọ́n ti lọ fẹ́ ó náà lọ́wọ́ ọ̀fẹ́ ìkẹta mo fẹ́ rà nígbà ìgbọ́ ọba ìsìlámù àwọn arákùnrin àwọn àyíkú bá rí pé nǹkan sí àwọn o olùfẹ́ sẹ́rẹ́ yẹn kí àwọn o wọ́n wá ń lọ ronú pípò làwọn ó ṣe arákùnrin bá jáde eré ó lóun wà nẹ́bí lọ́dún òdì náà. tí wọ́n ṣe gẹ́ẹ̀tì ẹ̀ nìyẹn wọ́n ní àwọn ti máa àkùnrin ìsìlámù ẹjọ́ ọmọ ọmọ gbọ́mọ̀ rẹ̀ wá àríṣẹ́ kò lè gbà flam kí ló dé àrí kò lè gbà kàrí mọ́ wọlé ẹja lọ ẹja lọ bá àwọn òde rẹ̀ kí ni jáwí ẹni sọ̀rọ̀ yìí pé àárọ̀ ni ọ́ àmútíkágbébọ̀hà ọmútíkágbébọ̀hà ni ọ́ ìgò ọtí ìjà lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀sìn tọ́lọ́fẹ́ lọ gbà yẹn sọ̀rọ̀ yìí pé onígbàpọ̀ mutí náà ó ní ọ̀rẹ́

tó o mọ àwọn tó ń ṣe dáwà fún gan tó o mọ tí wọ́n kọ́kọ́ ní ọmọ tí wọ́n bùkátà sí wọ́n tíṣà ọwọ́ wa kọ́mọkọ́mọ ọ̀gá àṣeyọrí kan olódo náà ni wọ́n wọ́n olódo ní orí ti kú wọ́n tó ń kọ́ wọn náà mẹ́tọ́ọ̀dù wo lọ gbà kọ́ wọn. ẹ ọmọ náà tọ́wọ́ náà ṣe ìdáàmú ẹ àwọn tí a ti jàbá fún mi ni wọ́n ti jàbá fún mi jàre nítorí mo gbà kọ́ ni wọ́n fún mi bó lọ kàwé bó ni wọn náà kàwé bó ló ń lo láìpẹ́ nílé ẹ̀kọ́ kí ló mà tó kọ́kọ́ kàn tó yẹ kó kọ́kọ́ ṣe nípa àwọn nǹkan wọ̀nyí ó kọ́ àmọ́ sínú ayé yìí tó yẹ kí ń kálukú wa náà ká lọ mú o. ó ń kọ́ wa ní ìpele ìpele ní gbogbo nǹkan láti ṣàṣeyọrí. jẹ̀mọ́ ẹ wá wo òfò àtàdánù ó ṣe arákùnrin tàwí ẹ mà wípé ìta sọ fún wa wípé arákùnrin tí kágbébọ̀ wa yìí kò délé tóbi jáde láyé ojú ọ̀nà náà ló kú sí ẹwò kan ẹwò tó ṣe ẹ̀rọ tó kóòtù kúkú máa lọ̀dọ̀ ànẹ́bì ó náà náà náà ti kó rúfà wa ó wá béèrè lọ́rọ̀ àwọn ẹlẹ́sìn nàìjíríà kan pé tóun lè rà lọ ìtara ẹ̀sìn péwu ṣùgbọ́n náà ní ẹlẹ́sìn náà ìfẹ́ ha tóun lè ọlọ́wọ́ ha kí ló wà sí tí mo bá a lọ ni ó lè wá fún wọn kó kọ́ńbẹ́ẹ̀dì jáde ọba tó ta ẹlẹ́sìn rẹ̀ wọ́n náà fún wọn kó kọ́ńbẹ́ẹ̀dì ọ

táwọn fi lọ́wọ́ oníborí ṣe ẹlẹ́bọ náà oníkó kú sórí ẹ̀ ọ̀ ẹ̀bọ máa o ò fi tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ máa o ó ti náà forí jìn ọlọ́run náà máa tún bá ọlọ́run forí jìn ọ́ ó dá kéèyàn kú sórí ìwẹ̀sẹ̀ o kéèyàn bá

Iná ìbá àdátajà ìlà mútàdálílà. Iná ìbá àdátajà ìlà mútàdálílà. Aw iná ìbá àdátajà ìlà mútàdálílà. Bàbá ni ṣíkúlùlù ulul kábísì kápá ìrókítọ̀ ló bá ń wáyé mà. Ẹ̀yìn kápá ń wá mà lọ́sàn-án lóru ní gbogbo ọba àwọn òdodo mà ó lọ láti kápá yẹn jẹ lẹ́sìn tó kún jẹ lẹ́sìn lọ. ṣùgbọ́n ìlú ni ní tẹ̀kí yé àbúdọ́lù pé ọlọ́lá ju kí wọ́n máa ròyìn àìkú olùbẹ̀rẹ̀ náà ní kí wọ́n máa wá náà ó lóore ọlọ́lá ju kí wọ́n máa ròyìn àìkú olùbẹ̀rẹ̀ náà wà ní tí mò ń ti lọ́wọ́. Ìnà ìbáradátà ẹ̀rí ìjọsìn já ìlànà ìyẹn ń sìn pẹ̀lú àìmọ̀kan. èèyàn máa sọ àwọn èèyàn ní o mútàgbọ̀ lílà kó o ti ń sọ rẹ nù ló sì máa bàyàn mí náà oríṣi eléyìí àwọn tí wọ́n lọ e, ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tí nǹkan òye jẹ̀máà tí ló wọ́n sọ̀tọ̀ kúzọ̀ wọ́n pàwọn náà ṣùgbọ́n ẹni tó ní mímà nígbà tó lórí ó ní àá àforíjì ọlọ́run kẹnu jù báwọn lọ torí ìdí eléyìí kò sí tó ti ọ ọlọ́run ọba máa ẹ̀dá tí ẹrú ẹ̀ torí ìdí eléyìí ọ àmọ́ ìmọ̀ràn tó wọ́n fún ọ ni wípé torí nínú ìlú tó wà yìí tó o ti ń sẹ lọ́hùn tó o ti ń pààyàn òkúta náà lẹ̀ ẹ̀rí táwọn ti máa fún ọ̀yàn bùkátà kò sùúrù yìí lẹ̀ torí níbi kọ́ ọ máa wà pẹ̀lú àwọn ẹni ikú yìí tí wọ́n bá lọ tún ká àwọn tó ń bá ṣiṣẹ́ àwọn tí wọ́n ń sọ síbi pànìyàn àwọn tẹ́ ìjọ ń ṣe ẹni ronú pẹ́ pààyàn ó tún padà tó pa ọtí ọlọ́mùtí wọ ọlọ́mùtí ọlọ́mùtí má àwọn táǹkì ilé ẹjọ́ mú òsì àwọn lẹ̀ ó tún padà mú àwọn tó bá ti yà wọ́n lẹ̀ sí ní ọba yín ti mọ́ o èmi ò bá yín sí mọ́ ẹ má pèsè dẹ́gbà tí ń lọ mọ́ ń lọ kẹ̀kẹ́ mọ́. báwọn ti rí bọ́ọ̀ wọ́n ti yàtọ̀ eléyìí ẹ ti àbá o lọ́dà àwọn ọmọdé ọ̀sẹ̀ ẹjọ́ ọmọdé ọ̀sẹ̀ yẹ ní ọ̀dọ̀ ọ̀dà. bàbá wa sọ fún mi pé tọ̀ ó fi ìlú yìí lẹ̀ arákùnrin náà wá fi ìlú òun lẹ̀ ó wá júwe kó kọ́ máa lọ lùmí ìlú bí tí wàá ń lọ yìí ọ̀nà ibẹ̀ lọ́gbájúmọ́ kúkú pamọ́ sallallahu alaihi wasallam àlọ́bìnrin ojú ọ̀nà ni kúkú pamọ́ Oju ọ̀nà tí kú wá ká máyì àwọn màláíkà àwọn ni wọ́n wá pàdé láti wá gbé arákùnrin náà níjọ́ náà lọ́hùn ìkan màláíkà tí yóò gbé lọ tí ó ti máa jẹyà ìkejì malaika tí ó gbé lọ si tí ó ti máa rí ẹ̀ tó fi ijọ́ tí ọjọ́ gbèsè àdìsí àmọ́ òbí dé. wọ́n máa méjì wá pàdé ó kálukú fa mara àwọn lọ́wọ́ a. èèyàn tèmi ni o. ọjà màláìkà tí ó bá gbé lọ lé ìyàlẹ́nu wípé tọ́ ọ máa ń kùnrin tọ́ wá ìdìbò màláìkà lè tẹ̀ tọ́ ọ máa ẹsẹ̀ rẹ ní apààyàn ní apààyàn ń bẹ̀rù ìṣẹ́ ní kò sí sọ́kàn òun ọmọ nǹkan tó ń parẹ̀ ọlọ́run ló sápá ọlọ́run wa tún ní àlejò màláìka mi tún wá wá òun ló wá jẹ́ adájọ́ láàrin wọn. lọ́yà ẹ̀wọ̀n ibi títí ń bọ̀ ibi tó kú sí àti ibi tí ń lọ ibi tó kú sí ibo ló súnmọ́ jù tẹ́ ẹ bá ti wọ̀n ibi tó bá ti súnmọ́ jù wọ́n ẹgbẹ́ ni títí ń bọ̀ lọ́ba súnmọ́. àjẹpẹ́ kò tí ì fi ìwà apànìyàn rẹ̀ náà kò tí ì fi lẹ́yìn tó kó súnmọ́ àwọn apànìyàn náà wà o. Nígbà ń lọ lọ́dọ̀ àwọn ẹni rẹ ó fẹ́ máa lọ bá àwọn èèyàn ibẹ̀ ló súnmọ́ àjẹpẹ́ pé ó ti fẹ́ sí àwọn ẹni ìbílẹ̀ ó ti fẹ́ dà àwọn èèyàn nù. Orí ìdí eléyìí lọ́dọ̀ fi máa tù wá lọ gbogbo يا أيها الذين Ọlọ́run gbogbo ẹ̀ tẹ́ gbà ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo bẹ pẹ̀lú àwọn ènìyàn. Torí ìdí eléyìí, nígbà tí wọ́n wá wọ́n lóòótọ́ mùsùlùmí, àbẹ́bí nígbà màláìka tó bẹ́ bí ìyá tó bẹ́ bí lọ lé ìyàtọ̀ tọ̀ wọ́n ti dájọ́ ẹni ti lẹ́nu ìkẹ́ náà nù ní wọ́n ti gbé lọ lé ìkẹ́ nìyẹn ìyẹn ló jẹ́ ká ṣe ìyá sí ẹ̀ ló jẹ́ ká mọ̀ yìí pé arákùnrin tí ẹ̀yìn tẹ́ sọ fún wa lóòótọ́ yìí pé ó ti sún mọ́lé padà wọ́n wọ́n wọ́n rí kó ti sún mọ́lé padà yàtọ̀ sí ọ̀dọ̀ ànẹ́bí tó lóun lọ ó padà dé ní ìyá náà nù ọ̀rẹ́ lọ́nkọ́ lọ́nkọ́ mọ́jọ́ rẹ̀ wọ́n já sí yà orí ìdí eléyìí ọ̀pọ̀ àwọn ìfárà tó so máa àyà yìí òun nìyẹn àwọn táwọn pè ní sábò nùtòrì oríṣiríṣi ló wá nípa àyà yìí lẹ́yìn táwọn àfáà tí wọ́n tọ́ka sí ó ṣe lè ká máa wọlé ìyà síbi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nítorí àsìkò wa ọlọ́ọ̀bà àlè tọ́lá ń sọ fún wa ní àìbá òbílélá iná ṣe tọ́ ní rọ́jì ní bismillahir rahmanir rahim. yà á lẹ́bí náà mọ̀nù. لا تقربوا الصلاة وأنتم سكارى لا تقربوا الصلاة وأنتم سكارى لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا آبر السبيل إلا آبر السبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا فامسوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Right. àlékè ọlá ó ń sọ fún wa nínú ayà yìí. Àní ya ayọ̀ lẹ́bi náà mẹ́nu. Ọlá ní gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo, tẹ́ gbà pé ni mo dá yín. Tẹ́ gbà yí pé èmi ọlọ́run ọba ni mí. Ọlá ní mo pẹ̀yìn tẹ́ gbà mí gbọ́ nígbàgbọ́ tòdodo. Àtàkùrọ̀ ẹ gbọ́dọ̀ wọ mọ́sálásí ẹ fẹ́ kírun ẹ̀rí ẹ̀rí pé tẹ́lẹ̀mọ́ láàpẹ́ kọ́rọ́bù ayé láàpẹ́ bínú fìlìmánà abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́dè lárúbáwá bá bá onímọ̀ tẹ̀síìr wọ́n ní láàpẹ́ kọ́rọ́bù níbi bìmánà láàpẹ́ dùkùlù ẹ má ṣe wọlé sínú mọ́sálásí pẹ́ kírun ẹ bìbẹ́ pé kìnnà yàtá ẹni tó hóòlù abẹ́rẹ́ kan ẹ má ti wọlé títí ẹ wàá sùn ẹ pé nípò mìíràn látẹ kọ́rọ́bù zina. ọlọ́wọ́ bá àlejò ọlá máa ń lò ó bá ṣe wù ú ọlọ́ni ẹ má sùn má sì ná bèlè pẹ́ẹ́sì. ó ní bí àwọn àfáàní sì náà yàtọ̀ àni tó hóòlù. ọlọ́wọ́ bá àlejò ọlá sọ fún ẹ pé látẹ́ dínú mímọ̀ sáájú bìà ẹ má ṣe wọ àwọn mọ́sálásí àwọn ẹ dị débi wọ́n ti ń fi hàn abẹ́rẹ́ nǹkan. wà á ń pé ọlọ́wọ́ bá ọlá gbé wá níbẹ̀ yẹn ní ìgbé wá hàlù yín gbà náà jámù nígbà tẹ ẹ bá máa ń tẹ̀ ń ṣe má ẹni tó ń ríra ẹni tó ti mutí yó kò sí tí ó lè ṣe wọ́n máa ń sọ ọ̀kan náà ìkọ́ tá wa lójú arákùnrin tẹ́ ń bẹ ẹni tá a mọ̀ dáadáa ní bọ̀dá la máa ń pè ó mutí yó tẹ́ ń ó bá bọ́ bàtà lẹ̀ ó bọ ọkọ̀ sí wà ní gíà kò wá sínú mọ́tò ó kọ́kọ́ sì kò lọ nígbà ya tó lọ yọ kó gíà ó wá tó sí ẹ̀ kò sì sínú mọ́tò ó sì lẹ́bi mọ́tò ṣiṣẹ́ mọ́tò wáṣọ wá sí wàhálà wàhálà gò dáadáa ẹ̀rí wàhálà ọ̀tẹ́ náà láti gbà pé ó ti mutí yóò ni wọ́n á ní kọjá ọba àti ṣiṣẹ́ àwọn náà wá sí ní àwọn tó wá ní kọ́mọ tì wọ́n wá fi làágùn dáadáa ọjọ́ kó ṣe wàhálà dáadáa kọ́mọ tí ń ṣẹlẹ̀ kọ́mọ tí ń ṣẹlẹ̀ orí yòókè. bákan náà ti fún wa báyẹn máa ń wa mọ́tò wa lẹ́ létà wà àwọn tẹ́kí tí wọ́n ti létà wà lálẹ́ o báyẹn ní mọ́tò fún rẹ̀ òtítọ́ ọwọ́ ni ṣùgbọ́n tó bá ti lálẹ́ tí àwọn dẹ́bà rẹ̀ bá dé òun náà yóò fi ṣiṣẹ́ lọ lálẹ́ kó bá rí. oníjọ́ kan wá olóṣèlú ẹgbẹ́ ìjọ máa gan àwọn tíjọ́ òun náà tíjọ́ òun náà yìí mọ òun kaná fẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ti gbọ́dà wọ́n ti mú sí yó ó pé àà wọ́n tó yìí máa ń súnmọ́ ní kẹ́ ibi tó ń òun tó ń wò pé kú òlójú ọ̀nà mọ́tò yìí máa ń súnmọ́ ní onu tó tó arẹ kó ti mu sí òní òun wá ń súnmọ́ díẹ̀ díẹ̀ ló òun wá sí wá fi mọ́tò tì mọ́tò yìí máa fẹ́ ní ti gọ́tà fẹ̀ mọ́tò yìí máa tì òun òun kàn ara yí wọ́n ti ní òun rẹ̀ sí gọ́tà bá lọ. ó ti ní gọ́tà sá sí èwo lèmi máa fi sọ yí gbogbo ẹ ọlọ́tí gbogbo ọ̀mùtí lásìkò wà ní ọ̀mùtí yẹn orí wọn ò pé máa o ọlọ́run bẹ́ẹ̀ mi kọ́ o orí wọn ò pé máa kí ni ìdá kéde sí ọ̀rọ̀ ọlọ́run ni àtá. Àtàtà aláwùn máa dàgbòrò. Ọlọ́run ní títí káyọ̀ máa ń sọ yóò pé máa tẹ́ mu yẹn. Ẹ má mọ́sálásí, ẹ má dá mọ́sálásí. Kò sí ẹ má lọ ta mọ́sálásí rú ẹ má tẹ̀ ṣe mọ́gbà o. ẹ má mutí má tàbí ẹ má lọ mọ́sálásí nígbà tẹ bá mutí títí tọ́tí èdá lójú yín tọ́tí wá dá lójú yín ẹ má lọ mọ́sálásí gbà náà. Àbá kátó lọ ń bẹ̀ yẹn kátó bọ́ sínú ìdájọ́ ní ìdájọ́ kan nìyẹn. A gbọ́dọ̀ só mọ́ àwọn ọ̀rọ̀ tó kọ ṣáájú. A sì gbọ́dọ̀ só mọ́ ọ̀rọ̀ tó tún wá lẹ́yìn ẹ̀. torí pé ìpele mẹ́ta ni ọ̀rọ̀ ìhàn náà ló jẹ́ ìpele ìkan eléyìí bẹ́ẹ̀ eléyìí sì ni second category. ọ̀pọ̀lọpọ̀ ọmọ akéwù tí wọ́n fẹ́ fún anásìkò alimọ̀nsù ááyà yìí náà lọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àpapọ̀ àti àwọn àfa òní ìṣúlẹ̀ kékeré náà wọ́n sábà máa tọ́ka sí fún wájú wọ́n fi dápò yíwe púpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n

bábà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọn èèyàn náà àbẹ́rẹ́ ìgbà látọ́ máa rẹ̀ gẹ́gẹ́ tẹ́lẹ̀ mi ọba ti ohun yẹn ní wàá fi lọ mú ibà èèyàn lè fọtí lógun èèyàn lè fọtí lóṣẹ́ àbí èèyàn lè fọtí lóṣẹ́ gbogbo àwọn àbá tí wọ́n ń fọtí lóṣẹ́ gbogbo àwọn àbá tí wọ́n ń ṣiṣẹ́ fọtí lò fáwọn èèyàn ẹ̀dọ́ fẹ́ mu sí tẹ́lẹ̀ ẹ̀dọ́ wá ṣiṣẹ́ fọtí lò fún ayáfẹ́ kíkù.

ẹni tó yẹ kóhùn gan fún ẹ̀fẹ́ mutí ẹ̀yin àáfàá lẹ́yìn náà tó wá sọ fún wípé mọ̀nàfíù ni àǹfààní nìyàn ẹ̀yin àáfàá ẹ̀ lọ bẹ̀rù ọlọ́ọ̀ ẹjẹ́ má ẹjẹ́ ká má má dájú ń tá máa tú fáwọn èèyàn kó tó dìgbọ́ tọ́lọ́ òun pé ká wá rojọ́ eléyìí ayàtà kọ́kọ́ kà táǹkà táǹkà lọ́wọ́ yìí wáyé àmọ̀ ń tó ní násìrù ọ̀nà tí násìrù máa fi ń wá ó lè wá tó jẹ́ pé mọ̀nsúkà kúmẹ́ ìdájọ́ tó wà nínú àyà yẹn wọ́n ti parẹ́ ṣùgbọ́n àyà yẹn ó ṣẹ́kù tẹ́pù kọ́ńtìlá wà àyà yẹn ó kú mẹ́ta màkà irú ẹ̀ lè ta àkàyè ìdájọ́ pé ó wúlò yẹn kò sí bẹ̀ máa àákàǹkàdé. na tí wọ́n fẹ́ wò dáadáa náà nínú ìmọ̀ èdè lóga àjẹká mọ́tò sọ̀yà ẹni orí ẹ̀ bá pé náà pé sọ náà ní pípa mọ̀ mú sí. kí ló ká tó lọ bí kókò kókò kàlá kọ̀kọ́. ẹ̀wọ̀ ó ní ismol wa ó tún wá fún ní sípò ẹ̀fẹ̀ ńlá ńlá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ńlá ńlá lọ́wọ́ àti kéèyàn máa mu tí ó sì máa tẹ́tẹ́tẹ́. ọ̀sán wàmà náà fi ó lè èyí náà owó ti fi kalẹ̀ ṣùgbọ́n ká o àwọn ẹlòmíì lè máa rò káwọn aráǹfààní mi náà ń bẹ́ o. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ti méjèèjì ẹ̀ṣẹ̀ ti ń bẹ́ ń bi ọtí àti tẹ́tẹ́ títa. ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tóbi ju àǹfààní tí wọ́n rò fún àlè ìrìlẹ̀ lọ ẹ̀rọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tóbi dídé ó tóbi ju àǹfààní táwọn lè fún àlè ìrìlẹ̀ lọ. ìwà ẹ̀ńtí mu sí ìpìlẹ̀ yàtọ̀ kọ́kọ́ lélẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n bó ti tó rí ọ̀hún náà tó yẹ kóhùn gan ti ń sọ fún wa pé ká má mú má nígbà táyà yẹn kọ́kọ́ sọ kẹ́kẹ́ bá sọ fún wa pé àárín tọ́nà ti gbà lẹ́bi ìdílé lójúṣẹ́ àárín àwọn ọmọ títà gbẹ̀bọ̀ hàn nígbà náà lọ́hùn ṣùgbọ́n nísìn wọ́n ó ti di ọ̀mù tí pa tébù rẹ̀ ọ̀mù tí lẹ́gẹ́rẹ́ ọ̀mù tí pa tébù rẹ̀ orí tébù wo tójú ẹ̀. wọ́n á mu jẹ̀jẹ̀rẹ̀ ọtí wọ́n lè mu kàtọ́ọ̀n kàtọ́ọ̀n jẹ. bí wọ́n ti wá mú yẹn kò wá ní rọrùn gbà náà káà náà bí ọkàn sọ wọn pé ẹ má mutí má wà ní sáà òun ló jẹ́ akọ́sọ̀rọ̀ àṣà àwọn alẹ́ yìí. àwọn èèyàn àṣà ẹgbẹ́ ìbá ni ọ̀gọ́ àwọn olùfọ́sílẹ̀ ẹ̀ka máa lọ. ní ẹ̀ka ma àwọn ní wa ra isi wọn díẹ̀ díẹ̀ ni lọ́pàá ọgbẹ̀ lọ́wọ́ wọn díẹ̀ yóò mọ̀ yí ká ẹni yìí ó wà sínsí ẹ̀ pẹ̀lú wa. tó pé tí ń bá wa sọ yìí tó rárá ń sọ ní sísè tẹ̀lé tó rárá tó ń bá wa sọ ẹni tó lọ ń fẹ́ lélẹ́yìí o tó lọ ọba ò fẹ́ lélẹ́yìí o tó rárá ń sọ fún wa nípele nípele títí kó bá tó kó nira wa títí kó bá tó rí nǹkankan ń sọ fún wa nípele nípele bẹ́ẹ̀ lọ́wọ́ bá a lè sọ láti ṣe kíkà ọ̀rọ̀ tí àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó ní kàn án ṣe nígbà náà náà lọ́pọ̀lọpọ̀ tí nǹkan tètè yé tí bẹ́ẹ̀ lọ́nà bẹ́lẹ̀ ni wọn wọn ò mú mọ́ ó dínkù lára wọn àwọn kan mú ṣùgbọ́n ti dínkù lára wọn kò pọ̀ mọ́ títí wọ́n mọ́ díẹ̀díẹ̀ lọ́wọ́ wa tó fẹ́ gé kù ìgbà tí ìrùn ti wọ̀ wọ́n la dáadáa wọ́n ti ń kírun lójú méjèèjì ọlọ́run wa wò pé nínú sáàtọ̀ fi di ìfò ní wípé látẹ́kọ̀ọ́ mi sọ láàtà. ẹ bá ti fẹ́ lọ kírun ẹ má mutí ẹ bá ti mutí ẹ mú wà mọ́sáájú à ẹ gbọ́ àlè sì ń lẹ̀ ọtí láyà àtúlẹ̀ abẹ́rẹ́. èyí kan ti wọ̀ wọ́n la wípé káwà mọ́sáájú. ọtí ọmọ wa rùn rárá ọ̀rọ̀ ti tún kẹ́yìn náà àwọn àgbà nínú wọn náà ti tún kékeré ti tún fi ilẹ̀ kó tó wá di wípé ọlọ́run padà wá lọ síbi èyí tó bí ẹni ká ń lẹ̀ yányá máa ń dàgbà bíi báyìí máa ń dàgbà náà. bá ní. yára ẹlẹ́bí láàmà ní. ẹ̀yin tẹ gbanúgbọ́ lódodo iná máa ń lé kọ́múrù ẹ̀ rí ọtí múmu. àti tẹ́tẹ́ títa gbogbo ọwọ́ bàbá òun tẹ́tẹ́ ìyá òun tẹ́tẹ́ gbogbo ọwọ́ ọ̀dọ́ ẹ ti ti tẹ́tẹ́ èèwọ̀ ni lọ́dọ̀ ọlọ́ gbogbo ìran tẹ́tẹ́ tẹ̀ ń ta lẹ́yìn oríṣiríṣi ni tẹ́tẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi nínú bọ́ọ̀lù lẹ́yìn tẹ́tẹ́ lọ́kùnrin o tẹ́tẹ́ oríṣiríṣi wọn ta ni wọ́ọ̀lù ọgbẹ́ kó rí táyà tẹ́lẹ̀ mẹ́rin tí wọ́n mọ̀ tó wá fún ẹ̀ẹ́n sínú ẹ̀rá bẹ́ẹ̀ tàbí sínú gbogbo oríṣiríṣi tí wọ́n mọ̀ tó wá fún yín ọmọ oró yẹn ní ọkọ̀ jálẹ̀ fún wọn léèrè ọmọ oró wọn ní ọkọ̀ dáná fún lé ẹ máa gẹ́ẹ̀sì talẹ̀ntì òun ni talẹ̀ntì ọ̀gbìn iye kó mélòó wọn jẹ gbogbo ẹ̀wọ̀n kó máa tó bẹ́ẹ̀ máa sọ sí gbogbo eléwò tẹ́tẹ́ ni ẹ̀gìn náà sí. òun ló kọ́ àtọ́ fi jẹ́ sí pé báwọn kan máa ń wí ní ara wọn ẹlòmíràn ọ̀rẹ́ lè kú kílò tó máa tó ó ti kówó sí ó ti kó gbolé ayẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ àwọn kan bá ti wí nì ẹlòmíràn yóò tún kó àwọn èèyàn lọ lé ọtí tẹ wá mutí torí kó ti mọ iye tẹ́tẹ́ ti mọ iye tó wọlé sàkáǹtì pẹ̀lú tẹ́tẹ́ tó máa ẹ wá gbọ́ ntọ́lọ́wọ́n bá mi ń wí nípa tẹ́tẹ́ ọlọ́run lọ sí mímu gbogbo ọ̀tọ́ pé tó tún pílánì kalẹ̀ náà báyìí kò ní fẹ́ ah, ẹ̀gbọ́ níjọ́ ti kàn yín wọ̀ nìkan ti àmọ́ ah, òun tọ́jú owó ẹ̀jọ̀ ni ẹ̀ ọjọ́ ọdún báyìí à ọba tó ń ìjọba máa mú àkóso ní bàrà ọ̀dọ́rùn rẹ jẹ́ ọlọ́run bá yẹ kí ń bọ wí o ọlọ́run lọ sí àti tẹ́tẹ́ títa àti òtàfíṣe ẹbọ àti ìmáwòsẹ́ gbogbo ọ̀tọ̀ máa lọ wòsẹ́ kò sí kankan tó bá ṣe láyé ẹ̀dá tẹ̀ bá wa yẹ̀wò ẹ̀yẹ́ ru ọlọ́run lábẹ́ nìkan ẹ̀yẹ́ ru ọlọ́run ẹ̀ bá wa yẹ̀wò àwọn fọpọlọ ẹ̀ sí é ni èmi ti sọ fún yín pé àwọn ọṣẹ́ wíwò mẹ́ta náà ló pín sí mẹ́ta ló pín sí láàbí wọn wọṣẹ́ fún yàn àkọ́kọ́ kàtígórì alákọ̀ọ́kọ́ àwọn làwọn tí wọ́n ń lo àlìjànú papọ̀ mọ́ kó tún wá mọ mathematics òye òye òun lọ pọ̀ jù nínú àwọn tẹ́ àmọ̀ pé ọmọ sẹ́fẹ̀ tí wọ́n ọba ní kámọ́ lọ́dọ̀ wọn ẹ̀wọ́n lọ́dọ̀ wọn o àwọn tí wọ́n lọ àlìjànú yẹn kó o tó tọ́dọ̀ rẹ̀ àwọn àlìjẹnu ti ń ṣiṣẹ́ fún yẹn wọ́n ti kọ́kọ́ kó ọpọlọ rẹ sápò kó tó dọ́dọ̀ rẹ̀ wọ́n pé nígbà tó wá lọ jáde ńlé wọ́n ti kọ́kọ́ àwọn ti rí ọ nígbà tó ti ń bọ̀ kódà wọ́n lè ti rí ọ láti ilé kán máa ń tọ́ jẹ tọ́ba tó bàbá ayé ṣe pàtẹ́ ìjẹun lọ́wọ́ lẹ́ẹ̀kan ọ̀dọ́ ìgbà tí ọ nígbà tó dé bẹ̀ àbá àti ọmọ kọ́ ń bọ̀ wá tọ́ ọdún ẹ̀rí ọkùnrin kan wá yóò sọ tiẹ̀ káà tó lẹ́sìn mọ̀ ẹ farabalẹ̀ farabalẹ̀ ọlọ́run ní kẹwàá bí ìgbà yìí ti tà láti ẹwà bí yẹn ẹ fọkàn balẹ̀. kẹ́rígbà tẹ́ ẹ fẹ́ kẹ́rì tó gbà tí ẹni yẹn wọlé ó sọ kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni sọ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wọ́n ti fún àwa àti ah, àrìjẹ́ ló ti sọ fún lóòótọ́. ìgbà tó tún lọ lójú

bàbá gùn ni wọ́n bá gbé ọ lọ rí ó tún tún jòkó jòkó ọ̀nà àwọn wọ̀rí ń kó di ẹni owó fi ṣe dáadáa ni torí pé pàtó bá padà já ẹ bá padà sọ gbóńjẹ́ sọ tán ẹ bá sọ wọn fún ọlọ́mú yẹ báyìí wá tó lọ kà á ẹni yìí ó máa fẹ́ lóòótọ́ ẹni tí ìdí ìdí yìí ó sọ sẹlẹ̀ ńlé ó sọ sẹlẹ̀ lójú ọ̀nà àà ìdí bàbá bí iná ọgbọ̀dọ̀ mọ́ kóòdù nìyẹn. àná àkọ́kọ́ nìyẹn àwọn tí ń bá ìjẹun àwọn àlìjẹnú wọn sì ní ìwádìí ti sọ̀rọ̀ fún wa pé àwọn àlìjẹnú yẹn òkúrọ́ làwọn òkúrọ́ ni wọ́n àwọn parọ́ fún wọn láti lè báyé rẹ jẹ́ ni kó fi lè máa ṣe tọ́rọ̀ wọn ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tó mọ mathematics mathematics pé ká so àwọn òrùfù àbìjàdíyà ká so papọ̀ tí wọ́n lè fi gé nǹkan kan kó ti ní ìtọ́jú tó mú wa ẹ̀mẹ́ta ọmọ ara yín two plus two ìdíkọ́tò náà ni ó ti ní kóòdù tó ti fi four yẹn dè ó ti ní rìsọ́ọ̀tì tó mú jáde bá ti gbọ́ ọ̀rọ̀ wá pé nǹkan báyìí nǹkan báyìí yẹn ó ti ní rìsọ́ọ̀tì tó mú wá tó mú wá náà nìyẹn. àwọn sọ wọn pé káwùtà yìí káwọ wọlé àwọn orúkọ ara wọn ní tọ́ ọba ilé tíráàbù lásìkò yẹn ó ní àbọ̀ rẹ̀ ò ní dáa ti rẹ̀ jẹ́ bí wípé ogun tá a sọ yẹn náà rèé kí la ma mathematics ni ṣé mathematics wá sí ó lé ọ̀rọ̀ ọ̀rọ̀ kódà tó gbé yẹn gan kalẹ̀ irú ìṣẹ̀lẹ̀ yẹn náà ọjọ́ ó ah, ìrìnàjò yóò dùn ó pàlẹ̀ mọ́ kíákíá gbàtí ó ó lóun ọ̀lọ́ ìrìnàjò kan kó burú tó ó sì lọ míì náà tó tún wo tó bá ìrìnàjò yìí ọ̀dà ṣùgbọ́n sáwọ̀ pé ó jẹ́ nínú ọmọkọ́ lọ ó sì gbé orí kóun lọ ìrìnàjò kan tá jù fún láyé tó fẹ́ lọ́dún ẹ̀ fún nǹkan dáadáa ìkejì nìyẹn mathematics tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ náà ni wọ́n ti rí áńsà fún ọ wọ́n sì ti wò sáfún tí wọ́n lé pé ẹ̀yà ó nínú ilé màtìmátì sáàtì pé tí wọ́n kóòtù tí wọ́n gbé fún ọ owó jáde gbogbo ọ̀gọ̀rọ̀ wọn náà wà ní ọ̀gọ̀rọ̀ wọn náà ní wọ́n sì ní ẹbu tí wọ́n gbé fún ọ tó yẹ kó ní ti bẹ̀rẹ̀ láéláé kó nílé ṣe kẹ́lẹ́ kó nílé ti bẹ̀rẹ̀ láéláé ó tó lásán. lọ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ wọn pé ẹ dákun ṣé tó ṣíṣe tó ni wọ́n fẹ́ lò lénìí wọ́n bẹ̀rẹ̀ lé lọ́dọ̀ wọn kọ́ torí ìdí eléyìí lọ yẹsẹ́ wò nínú máa lọ yẹsẹ́ wò náà nínú ẹ ẹ̀jìnà gédégédé. ọlọ́ni tẹ́ lè ṣe bẹ́ẹ̀ tẹ́ jìnà sí ẹ jèrè o ẹ sì là bẹ́ẹ̀ dà ìyẹn ní ìpele kẹta tó wá ìyẹn lọ sí buwadi aráàmù yẹn fẹ́ gbọ́dọ̀ dídì ẹ̀ ìyẹn láti sọ́kùnrin pé àwọn nǹkan tí èèyàn bá fẹ́ gbà lọ́wọ́ ẹni pé kò ìyẹn kan náà ìyẹn kan náà ìyàwó rẹ tó níwà tó kú

ọmọ tó ń rí òun lè tíjọ́ náà ló tún padà máa bí yẹn dẹ̀ pé alhamdulilayi mo dúpẹ́ mo bímọ. lórí ìdí gbogbo àwọn ẹgbẹ́ gbogbo kálukú wa náà la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ó kọ́ ìpele ìpele eníkere èjìkere tá ta wà lẹ́nu ni wípé ẹ̀ka náà ni arẹ́gbogbo ṣe bùlà lẹ́ẹ̀kan náà òun ló bí yahoo òun ló bí kidnapper òun ló bí bandi òun ló bí gbogbo ọ̀nà táyà fi ń wówó òun ló bí olóso gbogbo rádaràda tí wọ́n sáàtì jáde àìlèṣe ìgbékalẹ̀ bọ́lọ̀ ti ní kí gbogbo nǹkan kọ́ máa jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n bá fẹ́ kí nǹkan da díẹ̀ díẹ̀ ni wọ́n bá fẹ́ nígbà àwọn onílẹ̀kẹ́ náà ó máa ń bẹ lágbára. ìpele mọ́nà ọba àlejò ọlá ó ti ìdájọ́ òfin ẹ̀sìn wa òun lélẹ̀ ìyẹn ni tó so mọ́ ọtí àwọn yìí pé oríṣiríṣi àwọn ló wá nípa àyà yìí ó so èyí tọ́kàtà fẹ́ kà pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ sọ ìdájọ́ kan fún wa. nípa ọ̀rọ̀ jẹ́nẹ́rà wọ́n wá ní wàlá junuban illa abẹ́rẹ́ sẹ́dílẹ̀ àtúntàfẹ́ bàtẹ́ sí ìlú nǹkan tó ń mọ̀rí lọ àwọn àlàáfẹ́ fàrí nà. wàlá junuban illa abẹ́rẹ́ sẹ́dílẹ̀ àtúntàfẹ́ sí ìlú nǹkan tó ń mọ̀rí lọ àwọn àlàáfẹ́ fàrí nà. فانظروا برسولكم وأيديكم إن الله كان عفوا غفورا Bàbá wa Ibn Abbas kọ́nà ń kọ́ bàbá yóò ní sí wọn. Nínú ọ̀rọ̀ tí wa tí wọ́n mú wá nínú wọn kọ́rọ̀ náà wá látọ̀dọ̀ wọn. Wọ́n ní ọlọ́run bá fún wa wípé ìtọ́sọ lákọ̀ọ́kọ́ yẹn wípé látẹ́kọ̀rọ̀bù látẹ́kọ̀rọ̀bù sọ láàtà òun sọ láàtà àìsàn ìyẹn ni wípé ẹni tó bá ní jẹ́nẹ́bà náà dára òun náà gbọ́dọ̀ wọnú ẹni tó ní jẹ́nẹ́bà lára àìgbé jẹ́nẹ́bà náà wọnú mọ́sálásí wá kọ́wájú òkú sínú mọ́sálásí. àtà ilá ádìrà sẹ̀bíìl alẹ́kọ̀ọ́. ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ ajé káàmà yìí pé ṣé kò gbọ́dọ̀ dé mọ́sálásí rárá ni àbí ó lè ní bùkátà kan tó fẹ́ sáré gbọ́ngẹ̀. kí alápèjúwe ẹni tí ó ní jẹ́nẹ́bà lára wọ́n bá ṣáàjì fóònù ẹ̀ ní mọ́sálásí wọ́n fẹ́ sáré mú fóònù ẹ̀ nínú mọ́sálásí ara ábẹ́rẹ́ ìṣẹ̀bí ìkòjòkó sílẹ̀ wọ́n fẹ́ kọjá nínú ẹ̀nì yẹn yóò mú nǹkan yẹn jáde padà ó ní bùkátà kan tó pàtàkì tó fẹ́ sáré gbọ́n bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ní ilá bí ìṣẹ̀bí àyàfi tó ń tọ̀ ọ́n bá wẹ̀ ìyẹn ni wípé ọ̀gbọ́dọ̀ wọnú mọ́sálásí kókó fẹ́ kírun àyàbí kọ́ wẹ̀ àyàbí kọ́ wẹ̀ ìyẹn làbá wa ibi òkèké wọ́n ní ìtumọ̀ ayà yìí ni pé látẹ́rí kúlò ní mọ́sálásí má wọ mọ́sálásí ẹ má wọ mọ́sálásí à ń tó ń dúnú rẹ̀ nígbà tẹ́ ẹ bá ní jẹ́nẹ́bà la nílá bíi sẹ́bíìrì àyàfi ẹni tó lè wọ mọ́sálásí òun ni ẹni tí ó jẹ́ ọmọ orírìn àbí ẹni tó fẹ́ wọ mọ́sálásí tí ó kàn wọlé tí ó jáde tí ó jòkó sílẹ̀ tẹ̀múrù bí i mọ́rọ̀ yóò kàn kọjá lásán abẹ́rìndà wà látẹ́jìlì ọ̀gbọ́dọ̀ jòkó wọ́n ní ìkàtà àwọn sọ fún wa nìyẹn èyí oníṣòkó nínú mọ́sálásí àyàtí kó ṣe pé kí ni o àti kéèyàn kọ́kọ́ lọ wẹ̀ náà. wọ́n ní ìtumọ̀ ayà yìí òun ni wípé lọ́jọ́ ayé ànábì sallallahu alaihi wasallam kó láwọn kan bẹ́ẹ̀nu àwọn èèyàn kan wọn ni anna rijala min ansar min al ansar kanat abwabuhum fil masjid ẹnu ọ̀nà ilé wọn inú mọ́sálásí náà wọ́n gbà kọjá. àkànnà ti tù sí ìbùn àlìjẹ̀nàbà jẹ́nàbà sì máa bẹ lára wọn sàmì wàlá máa ń ìndà ọ́n wọn àti ní kò lọ́dọ̀ wọn ọ̀yẹ̀rì dúró lè máa wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ lè wá omi wọ́n máa lọ gba omi fúnra wọn. wà láyé ìdúnà mùmárán kò sì síbi tí wọ́n gbà kọjá ẹ̀là lè má sì di àìmọ́sálásí náà ni wọ́n ní ìyẹn lọ́ọ̀bà àlekọ́ láti sọ wípé. àyàfà àwọn tó ṣe wípé wọ́n gbanu mọ́sálásí kọjá nìkan ẹ gbọ́dọ̀ máa wà nínú mọ́sálásí àbíkẹ́wẹ̀ wọ́n ní àwọn wọ̀nyẹn a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rú wa máa a bá àwọn náà pé àmà ní jẹ́nẹ́bàlà báwo láti wá ṣe mọ́sálásí wọ́n ní torí wọn nínú àláyà ìdìbò kalẹ̀ eléyìí tẹ̀ ń kò sẹ́sẹ̀ ń bẹ̀ débẹ̀ ìjòkó ní mọ́sálásí kọjá láti wọ́n ní yẹn ayé àyíwá ti sọ kalẹ̀ wípé wà láti inú báyìí láàbẹ̀rẹ̀ sẹ̀lẹ̀. wọ́n ní bákan náà Ànábì sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mà bẹ́ẹ̀ pé ní èèyàn bá ní jẹ́nẹ́bà la èèyàn máa ń wẹ jẹ́nẹ́bà ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n ní tàwa látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n níbi tó dásìkò wa a máa tẹ̀síwájú nínú àlàyé nínú tẹ̀síìrì pẹ̀lú ọ̀rọ̀ bá tí wẹ̀ hmm? ọ̀rọ̀ bá tí wẹ̀ a máa ṣàlàyé ẹ̀ níwọ̀nba fúnra wa nígbà àrínà àpò onítẹ̀síìrì náà tí wọ́n mú wá tí wọ́n ṣàlàyé fún wa nínú ẹ̀ òun ni ọ̀kan náà àwọn àfa wa tó ní nínú tẹ̀síìrì wọn wọn ni ẹ̀sìn yàtọ̀ lògbó bá a ti wẹ̀ nínú wẹ̀ jẹnẹba torí bá a ti ń sọ yìí náà ẹlòmíì kan gbọ́ ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ náà ni ìwẹ̀ sì rọrùn púpọ̀ kì í ṣe ń tó le rárá. àkọ́kọ́ àyẹ̀jùsílẹ̀ ìsáànù kàfẹ́ yìí ọkọ̀ fọwọ́ rẹ̀ méjèèjì pẹ̀lú gbólóhùn bisimilà ó sì láníyàn. àníyàn akbar fẹ́ gbẹ́gbẹ́ lára. náà sábà yóò abẹ́ fàrjẹ́ mọ́dá fàrjẹ́ ẹ̀rì yóò abẹ́ ìyẹn ni wípé yóò fọ bí títí ń yàgbẹ́ yóò sì yóò bí títí ń yóò gbogbo ẹ̀ tí yóò mọ̀ tó bá fọ eléyìí tán wà má áúláhùnmá àti ẹgbẹ́ méjèèjì gbogbo tó so mọ́rẹ̀ yóò fọ ọgbẹ́ tí ó mà tó bá wá sí eléyìí tán tó má yàtọ̀ wá tọ́ lẹ́yìn náà yóò wá sálùwàlá. àyàgbẹ́sílà kàfẹ́ yìí kàláàtà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọyọ́ fọwọ́ lẹ́mẹ̀ta padà tó má yàtọ̀ mátúmátọ̀ yóò yọ nínú wàyà sẹ́ńtíkù yóò pa omi símú yóò pọn jáde padà yẹ sẹ́ńtíkù lùmọ́ àwàyà sẹ́ńtíkù wọ́n ló lè ṣe lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n tí wọ́n sọ lẹ́ẹ̀mẹ́ta yẹn lè ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà o pẹ̀lú àwọn àdìsọ wa nù sọ ìbùkọ́ rí bẹ́ẹ̀ tó ti dìde múlẹ̀ tọ́ba ṣẹlẹ̀ ìtàn tó máa tún wájú à yóò fọ ojú ẹ̀ pàyàdé àtọwọ́ ẹ̀ náà ìlálímìrì pàpà yìí yóò fọ dé kókó gbọ́n báyìí yóò kó fọ papọ̀ dé ọrùn ọwọ́ náà bákan náà wọ̀nyá ń sáwó bìrásì yóò pa orí ẹ̀ wọ òdùnẹ́yì àti etí méjèèjì náà yóò ṣe lẹ́yìn mọ́rọ̀tàn wa ìdàgbẹ́ kan lẹ́yìn náà pẹ̀lú àlàyé ẹ̀ náà àwọn àdìsí àwọn pẹ̀lú ẹ̀bí látòrí ti dán wa a rí náà àwọn àdìsí kan sọ̀rọ̀ pé ó sọ pé yẹn ti lò rìjì láì ìlànà kàbẹ́ yóò pọ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì náà tó bá wá fẹsẹ̀ méjì tán tó mọ ìyá gómìnà kàfẹ́ yìí pẹ̀lú náà yóò wá pe ọwọ́ rẹ̀ méjèèjì bọ́ ní omi yòhánlélò òṣù làṣáàrì yìí ráàtì yìí yóò wá fi bu omi dé orí ẹ̀ tómi ó sì dé gbogbo ìsàlẹ̀sàlẹ̀ ẹran ẹ̀ dáadáa. àmọ́yàtọ̀ náà àlàrà sì yàtọ̀ lórí i èkó lé àtọ̀wà yóò mọ̀ wá bu omi ẹ̀bùkún bu kan àbí pẹ̀lú ke díẹ̀ náà ni yóò máa dà á sí orí ẹ̀ yóò máa fi gbogbo ara ẹ̀. tòmọ̀ yóò fi ìdòlùmọ̀ àlàáṣẹ́ kiri àlàáìmọ̀nì yàgbẹ̀sílù yóò gbé látẹ̀jẹ́ yóò pọ̀ wálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. àlàáfíà yóò pọ̀ náà wálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. láti ibi òkè wá sálẹ̀ àríkà àwọn àbá àti sọ wípé mo bá ti kọ́kọ́ fọ orí tán olùkọ́kọ́ fọ ẹ̀gbẹ́ iwájú báyìí ṣe déédéé ààrẹ bí àárín ìdá méjì rẹ báyìí ọkọ̀ débẹ̀ ọkọ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ ọkọ̀ kejì náà bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n á fọ láti ìdá méjì náà dé sálẹ̀ ṣètìyà kan nìyẹn bá a ti wẹ̀ ṣètìyà mìíràn tún jẹ́ ká mọ̀ yìí pé bá a bá dami sórí látòkè yẹn náà àfọwọ́ gbogbo ara wa wẹ̀ náà nìyẹn fún mi ó ti kárí ara òun ni jọ́rọ̀ là fi sí ṣùgbọ́n ká pọ̀ bá a ti sọ yìí òun dáa púpọ̀ láti lè jẹ́ kómi ó kárí gbogbo ara kò ní síbi tómi ò ní dé kódà ó fi débi kátikáti ara kó àwọn ààyè hò kí ìdodo gbogbo eléyìí náà omi ò lè débẹ̀ eléyìí jẹ́ àlàyé níwọ̀n bá ní sókí nípa bá àti wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà tọ́lọ́wọ́n bá àlejò ọlá tó ń sọ fún wa nínú àyà yìí pé wà láàájú ń bá. ẹni ọba ní jẹ́nẹ́bà lára ká lè mọ̀ pé ààyè ibi tá fi fi hàn ààyè tó mọ́ ni ààyè máa ń gbé jẹ́nẹ́bà wọnú mọ́sálásí káwájò kó sí mọ́sálásí ìyẹn làwọn kan náà àfà tí wọ́n fi jẹ́ kó yẹ wáyé pé ká máa ṣe prógámù nínú mọ́sálásí ní táwọn fi kọ́ nìyẹn kókà bá la ṣe kókà mọ́sálásí ẹni tí èsè mùsùlùmí kan wọ̀ bẹ́ ẹni tí èsè díẹ̀ wẹ̀ jẹ́nẹ́bà gbogbo náà wọ́n wọ̀ bẹ́ ní táwọn kan náà àwọn àbá àdúgbò rẹ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n yìí ká sọ yìí ní táwọn àbá wá ní kọ̀lẹ́ kọ̀lẹ́ kò kò sí kẹ́kẹ́ wọ́n ní táwọn ti sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tó ń lọ bàtà kó wọ̀ ọ̀nà ìwọ́nú mọ́sálásí yẹn pẹ̀lú jẹ́nẹ́bà ìyẹn fún mùsùlùmí wọ́n tó lọ́lọ́ yẹn náà fún mùsùlùmí ni ó máa jẹ́sẹ̀ fún kọ́wọ́ mọ́sálásí pẹ̀lú jẹ́nẹ́bà ìdẹ̀ mùsùlùmí náà kọ́wọ́ jẹ́nẹ́bà ọlọ́wọ́ bá àlejò ọláwá tún fún wa ní àwọn rúkọ̀ àwọn ẹ̀dẹ̀ eléyìí tá a tún lè fi gbé kó lára nígbà táàyè àti wẹ jẹ́nẹ́bà tí ò bá sí kí lórí. wàá ọlọ́ni ọwọ́ aṣeéṣe láti wẹ̀ jẹ́nẹ́bà lásọ yẹn náà bá wá lè wẹ̀ yálà ó wà lórí àìsàn ni àbí a wà lórí ìrìn àjò àbí ẹnìkan kẹyìn ó dé ó tún mẹ́mú ẹjọ́ mi mọ̀ nìyẹn o àbí ẹnìkan kẹyìn ó lọ síbi tó ti lọ́ọ́ ṣe gbọ̀tẹ̀ ẹni gọ́ọ̀ì níbi màjáàzì ni lọ́dọ̀ àbọ̀ ní tó lè lè fẹ́kẹ́ yìí màjáàzì ni kí ni màjáàzì yẹn òun ni wípé ọlọ́ọ̀bà àlejò ọlá ó lo níta máa ń lò fún ààyè ó wá lò fún níta máa ń lọ ṣe láàyè òye àwọn àfọ̀ onímọ̀ èdè lárúbáwá ní ti ń jẹ́ gọ́ọ̀yì ìpìlẹ̀ kéṣe gbé ní jẹ́gọ́ ìdùn pìlẹ̀ àwọn ọmọlẹ́kẹ́ àwọn tó ti jẹ́ àwọn apá àti mọ̀tí ń sọ yìí ṣùgbọ́n àwọn ọmọlẹ́kẹ́ náà lọ sí ah ogun eléyìí kọ́ì nítorí ọmọ ti sílẹ̀ ni alùkọ́ì kéde lárúbáwá wọn lóun náà ni alimakan alimunikọ́fì yẹsùrù fíì alẹ́bì yẹkọ́dí alẹ́ájà ayé alimakanu lẹ́bì yíkúdọ́ fíì alẹ́ájà ayé tó kó dọ́ fi àjà òun náà ni ààyè ibi téèyàn ti máa lọ bí ya bùkátà ń jọun bẹ́ẹ̀ni wípé nígbàwọ̀n tí ò tí ì sí páǹṣe tọ́ílẹ̀tì sínú ilé wọ́n ní ó lọ ṣègbọ̀nsẹ̀ lójú kòtò ó ìdáwà bá nìyẹn ó lọ ṣègbọ̀nsẹ̀ lójú kòtò ojú kòtò ní tí wọ́n ní pé ààyè tó wọlẹ̀ ibẹ̀ ni tó kálukú dání tó wà ń bẹ̀ ẹni tó ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n ń kọjá lọ kò ní róńtọ̀ ilé ń pè ní àlùbọ́ìkì nìyẹn ẹni sọ pé ìsì ara ni àyálò ọ̀rìn èdè ni àbúkọ́ pé mẹjáàzì ni lórí àbò ní ìmọ̀ òtó lè fi pè àyálò ọ̀rọ̀ ni ọlọ́run ọba àlejò láwá lò ó lè pa ọlọ́run ọba sọ pé ní bọ́lọ̀ ti fẹ́ sọ náà nìyẹn bọ́lọ̀ ti fẹ́ sọ náà nìyẹn ṣùgbọ́n bá sọ nípa èdè àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ kí làwọn lo gọ́ìsì fún nípìnlẹ̀ òun náà ni ààyè ọlọlẹ̀ téèyàn lè pamọ́ síbẹ̀ láti ṣe bí àbùkátà. Báwo bá lè kọ́lá sọ fún ayé pé tábà tóun náà lọ sí ìgbọ̀nsẹ̀ tó tí òró mi tí ó fi sàlùwàlá àti tí ó fi mọ́ra àbẹ́ni tó ti fẹ́ àwọn rẹ̀ ó ń tọ̀hún kó ṣe àlùwàlá ilé pẹ̀lú ìta máa ṣe lójú ilẹ̀ tó mẹ́ òun náà pa ojú ẹ̀ yóò sì nu ọwọ́ ẹ̀. Dájúdájú ọlọ́run ọba wa ọba alámojúkò ni títún máa ń ṣàforíjì bẹ́dà. Nítorí àsìkò wa títí náà látún lè dúró lẹ́nu àmọ́ká tó lọ káwọn ẹ̀fẹ́ ayà yìí ka látún kà lọ́la kọ́nà tó jájọ́ la lọ torí pé àwọn ìdájọ́ òfin ẹ̀sìn tó so mọ́ bí ẹnu ọ̀kan sí méjìlá yẹjú ọ̀rọ̀ nípa kọ́nà ti fi ọtí léèwọ̀ àtìyànjú ẹ̀ bákan náà ọ̀rọ̀ nípa jẹ́nẹ́bà wíwẹ̀ àtìyànjú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ nípa táyà náà kóun náà fi rí yẹn ṣe báwọn ẹ̀kọ́ kan so máa tọ́ yẹ ká rí mú láti mọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn ni ẹ̀sìn tó fún wa wàhálà ni. ọlọ́kùnrin kan tó ogun ó gbà tó wá lọ béèrè lọ́dọ̀ ọ̀kan náà ara wọn náà pé fóònù ó sì báyìí wọ́n mọ̀ ní jẹ́nàbàlà à ọwọ́ ẹ̀ ni o. ọwọ́ ẹ̀ náà ni ọwọ́ ẹ̀ náà ni wọ́n ní ìwẹ̀ tó wá wẹ̀ yẹn nínú òtútù lọ́wà ojú egbò tó nílà nǹkan ẹ̀ wọ́n ní ìgbà tọ́rọ̀ padà dé ti gbà lóbi ní àìwọ́ lọ́pá torí pé ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́ ọba lè láti rọrùn fún wa. téèyàn bá lè wẹ̀ yálà ọjà náà rẹ̀ ni nǹkan ká tẹ́ àbí ìwà lórí ìrìnàjò kò tí ẹ̀rọ mi ti tọ́wọ́ wa pẹ̀lú àwọn so máa eléyìí nínú àwọn ìdájọ́ àti àwọn nínú tẹ̀síìrì wa lọ́la abẹ́rẹ́ ọ̀bà àlejò ọ̀la eléyìí tá a wí lónìí náà kọ́lọ̀ ń kó lóla títí bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá sí àtàwátá wí àtàwátá gbọ́. àtìhùn wájú dùn fàlà tẹ̀sílà mú àtìhùn wájú dùn fàlà àfẹ́kẹ́sà lù وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون àti wájú ìlú bàlá kápẹ́tà lòrò sáájú ìlà arábì gbogbo ìforí ìjà ọ̀run sáájú ìlà arábì gbogbo ìlú kíláàbò. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa kààbò sí i ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa sọ̀rọ̀ máa torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí i torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí i ẹ̀bẹ̀ lè gbólúwà ẹ̀ máa gbàgbó sí ẹ̀bẹ̀ lè gbólúwà ẹ̀ máa gbòdúmá torí pé ọ̀dọ́ ọlọ́run dá ó padà sí torí pé ọ̀dọ́ ọlọ́run dá ó bàbọ̀ sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته